The Uh, get up! Adé, Really, really working. Can you sight my flat tummy? Please. Yeah! Back to my baby when they show me love. Where they show me love. Shout out to the bitches with the tragic story of my life. What's the story? para ikú ò lè pa mí kò lè pa yá ọgbẹ́ ọtẹ o. jáde. mo ní mo fẹ́ rí ẹ pẹ̀lú woman ẹ mọ́ stay away from this woman. ojoojúmọ́ lè fi ń pààyàn. káwọn ń pààyàn. kí wọ́n fẹ́ báyìí fún mi ní àwọ̀pọ̀nlé. not possible. dájú márẹ́rì. wúwa ìka. wúwa ìka. ìwọ mọ̀ pé ọkùnrin tí ò bá ti lówó lọ́wọ́ ẹrú obìnrin ni mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni I will visit every hotel in Nigeria and write my signature on the wall. ìgbà tọ́lọ́dẹ̀ tí wàá ṣe ń kọ́ báyìí sí ṣé o fẹ́ kú ni tó bá máa kú kò kú I am spending the rest of my life with that guy. ìgbà tóun fẹnu ara ẹ péré pé kò ń ra jíwagàn láàrin oṣù mẹ́rin kí ni wọ́n ṣe wọ́n ń ṣépè fúnra ẹ. ẹ mọ nǹkan tẹ máa sọ o èpè kan àpò kan ni o ìgbà tí kan five hundred ayé alápàdúpẹ́ la wà o. Mama. bí kó ṣe kó ṣe. Mm, mm, ìyàwó ti ta ìyàwó wa. Oh, ọ̀tún. kábíyèsí o. bàbá àdáyà. baálẹ̀. èmi ni o èmi ni o èmi ni o èmi ni. is it true that you normally go to his house to eat percussion. ẹ sì mú jẹ mú jẹ mú jẹ ẹ ò bẹ́ẹ̀ sọ ọ́ dájú kò fún ara yín. ó ti fẹnu kọ báyìí. <laughs> ọmọ níjàngbó. I will kill you. I will kill everybody here. I will kill everybody in the family. Ẹyin ti ní ìdá. Àyà rẹ̀ ò ní sùn dáadáa. Bàbá mi, ìyá aláya tèmi àbí ìyá aláya tèmi. Ibi tí igi ọsàn bá wà, lọ́wọ́ aráyé ti ń lànà lọ́ba. Olúwa, dé ká láàánú mi lánàá bá mi. Ó rọ bí màní láì lóyún. Ṣóyún wà nù rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Náà wà dábàá yìí. Wọ́n bẹ́nu ilé. My name is Apike Williams. I am not a bedroom equipment and I am a voice for the voiceless. Ogun ka, òun ni òun rárá rárá ní ayé. Sọ̀rọ̀ ògùn oríire, yàá things with me. ẹnẹsọ pé fẹ́ máa rìn sẹ́lẹ̀bù láyé ẹ̀ tí bá tí bá lọ mú ẹ wá nínú gbọ́ abẹ́kúta tí mo ti lọ rù ẹ wá. bàbá bàbá rẹ lẹ́sùn dẹ́rù ó ṣe olùlẹ̀. ó sọ pé lọ́tọ̀ ìgbà yìí ẹgbẹ́ kìíní ìwà o èmi lọ́kẹ́.